خلقناهم أعوذ بالله السميع العليم من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله ثم الصلاة والسلام على رسول الله akí ẹ̀yin aráalé ẹ̀yin olólùfẹ́ ètò yín يتو wa ètò almuflihun àwọn tí yóò jèrè ọlọ́run jájẹ́ kan náà àwọn tí yóò jèrè eléyìí tí ilé ẹ̀kọ́ muflihun high school tó kalẹ̀ sí àdúgbò muslim ìfẹ́lódùn ní ìlú ìbàdàn tí wọ́n ṣe onígbọ̀wọ́ rẹ̀ àlékún dáadáa ìtọ́sọ́nà àti àgbéga máa bá ní ṣe fún ilé ẹ̀kọ́ náà àti àwọn olùdarí ilé ẹ̀kọ́ náà jàmáà tó bá rí bẹ́ẹ̀ a tún ti dé o àwa àti àwọn akẹ́kọ̀ọ́ wa láti máa mú ètò wá fún yín ní òru òní àwọn akẹ́kọ̀ọ́ wa tí wọ́n wà pẹ̀lú wa Abubakar Abdulhakeem ó wà pẹ̀lú wa òun ni yóò fún wa ní àyọkà láti inú alukur'an bákan náà Abdulrahman karashi ó wà pẹ̀lú wa tóun náà ka àdìsí anabi sallallahu alayhi wa sallam fún wa Mubarak Abdulwahid òun náà wà pẹ̀lú wa níbí Abdulsomad Qasim Kharashi òun náà gbẹ̀yìn Latifa Durojaye ọ̀nbẹ́ńbì Mariam Ibrahim ọ̀nbẹ́ńbì Baraka Sherifdeen òun náà ò tí ì fi wá sílẹ̀ jẹ̀mọ́ tó bá rí bẹ́ẹ̀ ẹ jẹ́ ká bẹ̀rẹ̀ pẹ̀lú àyọkẹ́ látinú alukur'an eléyìí tí àfa àwọn bákàrà blakim tí yóò ṣe bismillah. a'udhu billahi minash shaytanir rajim bismillahir rahmanir rahim abasa wa tawalla. تذكر فتنفأ الذكرى أما من استغنى فأنت له تصدى وما عليك ألا يزكى وأما من جاءك يسعى وهو يخشى فأنت عنه تلهى كلا منكرا فمن شاء ذكرا alhamdulillah ọlọ́run bá ní sàlékún àlùbáríkà fún akẹ́kọ̀ọ́ náà fún àyọkẹ́ eléyìí tó fún wa láti inú alukur'an ẹ jẹ́ ká gbọ́ kíkà láti inú hadith èyí tí abdulrahman kharachi ti yóò ṣe bismillah. an ibn mas'ud uqba bin amru al-ansari al-badri radiyallahu anhu qala qala rasulullah sallallahu alayhi wa sallam. إنا مما أدرك الناس من كلام النبوة الأولى إذا لم تستحي فاصنع ما شئت رواه البخاري أبو مسعود عقبة بن عمر الأنصاري البدري رضي الله عنه narrated that Allah's messenger peace be upon him said part of the previous prophets which has been conveyed to people is that if you do not have modesty then do as you wish Bukhari transmitted it. Lesson from the Hadith It emphasizes the importance of modesty. A Muslim should not be a shameless person. Modesty is part of faith. Behaving immorally is a sign of immodesty and shamelessness. One should not be indulged in shameless attitudes. All prophets of Allah are brothers to one another. All prophets of Allah preach Islamic monotheism and good conduct ọlọ́run bá ní ṣe àlékún àlùbáríkà fún akẹ́kọ̀ọ́ náà àti gbogbo àwọn tí ó kù jẹ́mọ̀ tí ó bá rí bẹ́ẹ̀ a tún bọ́ sí agbọ́nrin míì lẹ́yìn ìgbà tí a ti ṣàlàyé àwọn nǹkan tí ó yẹ kí a ṣàlàyé níwọ̀nba tí àsìkò gbà wá lórí ọ̀rọ̀ àdúà àtàwọn nǹkan tí àwa mùsùlùmí tó yẹ kí a gbọ́yé nínú nǹkan tí a tún fẹ́ bẹ̀rẹ̀ báyìí òun ni tó ní í ṣe pẹ̀lú ilé mùsùlùmí bó o ló ṣe yẹ kí ilé mùsùlùmí kó rí eléyìí tá à ń ṣàlàyé ẹ̀ pé kẹ́yìfà yẹ́jìbù à ń yẹ kú nàlbẹ́ìtì muslim tàbí ká sọ wípé tẹ̀kíwínù nàlbẹ́ìtì muslim bó o nílé wa ni ó ṣe jẹ́lé mùsùlùmí bó nílé wa ló ṣe já wípé ìsìláàmù òun ni yóò máa darí rẹ̀ bó o ló ṣe já sí pé ilé wa kùránì àti súnà òun ni yóò máa ṣẹ̀mí nínú ilé kálukú wa kí ni tó fa pàtàkì ìdánilẹ́kọ̀ọ́ yìí àṣẹ tí gbogbo wa bá ń ṣàlàyé tí gbogbo wa bá ń ké pé àwùjọ yìí ò dáa àwùjọ yìí ò dáa ṣèbí kèé ṣe páǹjànú àwùjọ là ń sọ kèé ṣe pé wúrẹ́ àwùjọ la ní òdà kódà tá a bá ń sọ páwùjọ ọ̀dà aṣẹ́ ń tá a gbàlérò pẹ̀lú rẹ̀ náà ni individuals ìkọ̀ọ̀kan nínú àwa tá a kóra wa jọ tá a wá di àwùjọ àṣẹ èmi ni mi ò dáa ìwọ náà ló dáa òun náà dáa bẹ́yìn náà ò ṣe dáa táwọn náà dáa gbogbo wa yẹn la wá ṣe kí ni o la wá di àwùjọ àṣetẹ́mi bá dáa tíwọ náà bá da tóun da táwọn da tí gbogbo wa da àwùjọ wa náà ó ṣe kíni o yóò di nǹkan tí yóò da táwa ní jẹ́ ẹnìkọ̀ọ̀kan wa ẹnìkọ̀ọ̀kan wa láti ilé kan ni àwọn ilé wa lákójọ tó di àdúgbò àwọn àdúgbò lákójọ tó di ìlú ṣèbáwọn ìlú lákójọ tó di orílẹ̀-èdè àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ tí èmi bá ṣiṣẹ́ lórí inú ilé mi tọ́já sí pé ilé mi di ilé mùsùlùmí tíwọ náà ṣiṣẹ́ lórí ilé rẹ tó di ilé mùsùlùmí àṣé ńgbà tèmi bá jáde sínú àwùjọ ọmọ tiẹ̀ náà jáde sínú àwùjọ ọmọ tèmi jáde sínú àwùjọ àbúrò mi jáde sínú àwùjọ bábúrò tiẹ̀ náà ṣe jáde sínú àwùjọ àwùjọ ó wá di nǹkan tó dáa yóò wá di nǹkan tó fọkàn balẹ̀ ṣùgbọ́n tó bá já sí wípé ilé wa ọ̀jẹ̀ lé mùsùlùmí irú nǹkan tí ilé wa bá jẹun òun náà ni tí ó mọ̀ ṣẹlẹ̀ láwùjọ tàbí tó bá já sí pé ẹ̀ta oró ilé òun ló di ilé mùsùlùmí ó súnmọ́ kọjá sí pé irú ìwọ̀nba àwọn tó bá jáde nínú irú ilé bẹ́ẹ̀ kí fáírọ́ọ̀sì àwùjọ kó tún kó sí wọn lára òun ni kálukú wa ó ṣe ṣe iṣẹ́ tó lágbára lórí ibo onílé wa ó ṣe jẹ́ ilé mùsùlùmí ilé tọ́já sí pé yóò ní connection pẹ̀lú ọ̀dọ̀ ọlọ́run ilé tọ́já sí pé yóò ní nẹ́tíwọ́ọ̀kì pẹ̀lú àlìjánná ilé sọtá sí wípé oore ní ọmọ jáde ń bẹ̀ sínú àwùjọ kò ní já sí wípé aburú òun ní ọmọ ti ilé kálukú wa jáde tá a bá ń sọ̀rọ̀ ilé mùsùlùmí kèé ṣe yàrá òun la gbàlérò kèé ṣe ibùsùn òun la gbàlérò kèé ṣe àwọn ẹ̀rọ tá à ń lò nù ilé òun la gbàlérò bí kò ṣe wípé àṣàkáṣùl usra àṣẹ ẹnìkọ̀ọ̀kan nú àwọn tó jáde nínú ẹbí tó wá láti inú ilé kọ̀ọ̀kan yẹn òun ni nǹkan tí a gbàlérò jàmáà tó bá rí bẹ́ẹ̀ àwa tá a jẹ́ mùsùlùmí àwọn nǹkan pọ̀ tó yẹ ká gbọ́yè lórí bó onílé wa ó ṣe jẹ́ mùsùlùmí ibi tí a ti kọ́ bẹ̀rẹ̀ gangan ni wípé ilé tí yóò jẹ́ ilé mùsùlùmí àwọn nǹkan wo ló yẹ kó máa lọ ń bẹ̀ irú àwọn nǹkan tó yẹ kó máa lọ yìí tó bá ń lọ àwọn ọmọ tí wọ́n bá ń wá láti inú ilé yìí àwọn ìyàwó tí wọ́n bá wá láti inú ilé yìí àwọn ọkọ tó wá láti inú ilé yìí wọn ní jẹ́ àdánwò fáwùjọ bí kò ṣe pé oríire òun ni yóò mọ ti ọ̀dọ̀ wọn jáde sí àwùjọ àáfàá ní alákọ̀ọ́kọ́ tá a bá ń sọ̀rọ̀ ilé mùsùlùmí nínú nǹkan tí yóò mọ jáde níbẹ̀ òun ni nǹkan tá a mọ̀ sí alhalakot alẹ́ẹ̀lmíyà àtẹ̀báwíyà àwọn ìjókòó kan máa lọ nínú ilé mùsùlùmí tọ́já sí pé àwọn ìjókòó yìí ibẹ̀ láti máa ṣàlàyé ẹ̀sìn fúnra wa àwọn ìjókòó yìí ibẹ̀ láti máa rẹ àwọn ọmọ àtìyàwó sójú ọ̀nà ọlọ́run àwọn ìjókòó yìí ibẹ̀ láti máa ṣàlàyé ntí ọ̀jẹ̀ kálíjàn náà jẹ́ ìpín kálukú àwọn ìjókòó yìí ibẹ̀ láti máa ṣàlàyé àkídà ìsìlámíyà àsọ̀híyà ìgbàgbọ́ òdodo tó ibẹ̀ láti máa ṣàlàyé rẹ̀ àsáwọn ìjókòó yìí iṣẹ́ tí yóò ṣe ni wípé yóò wàá sọ àwọn ọmọ kíni o individual mùsùlùmí eléyìí tọ́já sí wípé ó pé eléyìí tọ́já sí wípé ntọ́ yẹ kó gbọ́yé òun ló gbọ́yé nínú ẹ̀sìn Islam jàmáà tó bá rí bẹ́ẹ̀ lórí nókútọ́ alákọ̀ọ́kọ́ yìí lórí pọ́ìntì alákọ̀ọ́kọ́ tá a kọ́ sọ yìí gan àwọn nǹkan tó wá wà lábẹ́ rẹ̀ ó ń lọ bíi mẹ́wàá tá a padà máa ṣàlàyé ẹ̀ fúnra wa nínú àwọn tá à ń bá a lọ yìí tá a bá sọ wípé ilé mùsùlùmí ó yẹ kí àwọn ìjókòó mọ̀ àwọn ìjókòó tá a ti máa ṣàlàyé ẹ̀sìn kan máa lọ ń bẹ̀ èmi tí mò ń sọ̀rọ̀ ẹ jẹ́ kí n bira mi ṣerú àwọn ìjókòó yìí tó ń lọ nínú ilé mi èmi tí mo jẹ́ olórí ilé gan tí màá máa ṣàlàyé àlámọ̀rí ẹ̀sìn ǹjẹ́ èmi gan ti ẹ̀gbọ́ ẹ̀sìn yìí tó bá wá rí bẹ́ẹ̀ tó bá já sí pé olórí ilé fúnra rẹ̀ gangan ó ti rò wípé àwọn irinṣẹ́ eléyìí tóun fi lè máa ṣàlàyé ẹ̀sìn bóò la ṣe ń kírun bóò la ṣe ń gbààwẹ̀ bóò la ṣe ń hùwà bóò la ṣe ń jẹun bóò la ṣe ń múra bóò la ṣe ń ṣe pẹ̀lú ẹgbẹ́ ẹni bóò la ṣe ń ṣe pẹ̀lú àgbàlagbà bóò lọmọ ọkùnrin ṣe máa ń ṣe sọ́mọ obìnrin gbogbo orú àwọn ẹ̀kọ́ yìí inú ilé lọmọ ò ti máa kọ́ kódà tán bá ń bá a fi kún ilé ẹ̀kọ́ náà ó fi tiwọn kún ṣùgbọ́n ilé gan ni ìpìlẹ̀ gbogbo àwọn nǹkan yìí olórí ilé tó jẹ́ ọkọ ó rí pé òun tó tó láti ṣàlàyé yìí àtúnwò ìyàwó náà ìyàwó náà ò tó kún kẹ́kẹ́ láti ṣe eléyìí kí ni nǹkan tí wọ́n wàá ṣe àṣetọ́ bá rí bẹ́ẹ̀ kò sí nǹkan tó burú ilé méjì mẹ́ta wọ́n lè dàpọ̀ kí la gbà lérò ẹ̀yin tẹ́ ń gbénu ilé pọ̀ ìwọ ò ní ìmọ̀ tó kún kẹ́kẹ́ láti máa ṣàlàyé irú ẹ̀yin tẹ́ ẹ pé méjì mẹ́ta mẹ́rin tẹ́ ń gbénu ilé kò sí ní tó burú kẹ́ ẹ máa kó àga jáde bóyá àárọ̀ sátidé lẹ́ẹ̀mọ̀ lò àbá àárọ̀ sunday ibẹ̀ lẹ́ẹ̀ ti máa ṣàlàyé àwọn nǹkan tó yẹ kẹ́ ẹ gbọ́yé nú ẹ̀sìn yín eléyìí a máa jẹ́ kọ́mọ ọmọ wípé àṣẹ ìsìláàmù òun lẹ̀sìn òdodo a máa jẹ́ kọ́mọ ọmọ wípé ẹ̀sìn ìsìláàmù ẹ̀sìn tó ti ní ojú òpó eléyìí tí a máa ń tọ̀ òun ni eléyìí a tún wá rí i pé gbogbo inú ilé tá à ń gbé gan àwọn ẹbí méjì mẹ́ta mẹ́rin márùn kò sẹ́ni tó kájú òṣùwọ̀n láti jásí pé rú àwọn ẹ̀kọ́ alálùbáríkà yìí láti máa kọ́ àwọn ọmọ wa tí wọ́n fi dẹni ọlọ́run tó bá rí bẹ́ẹ̀ ó di ojúṣe mọ́sálásí àdúgbò àsára aṣẹ́ tí mọ́sálásí ọmọ ṣe á padà máa ṣàlàyé eléyìí nínú àwọn ìdánilẹ́kọ̀ọ́ wa tí ń bọ̀ lọ́jọ́ iwájú ojúṣe mọ́sálásí gangan láwùjọ wa ṣùgbọ́n kó tó di pé yóò dìgbà náà à ń ṣàlàyé fún wa pé ojúṣe inú ilé kọ̀ọ̀kan ni kọjá sí pé àwọn ìjókòó tá a ti máa ṣàlàyé èèmọ̀ àwọn ìjókòó tá a ti máa ṣàlàyé ìwà àwọn ìjókòó tá a ti máa ṣàlàyé ìmọ̀ọ́nì àwọn ìjókòó táwọn ọmọ ò ti mọ bí wọ́n ṣe sìn lọ́hùn ọgbọ́dọ̀ wà nù ilé wa irú àwọn nǹkan wo ni ó máa lọ nínú ìjókòó yìí irú tẹ́rìbíyàwó irú ìrẹ́niwo òun láàmọ̀ fún àwọn ọmọ láàmọ̀ fún àwọn ìyàwó nínú ìjókòó yìí àwọn àáfàá wa ń kà wọ́n ń kà wọ́n ń kà tí wọ́n fi kà tó fi lé ní bíi mẹ́wàá àáfàá wa Mustapha Murad nínú tíra wọn minhajul momin àwọn ka eléyìí tí ò dín ní mẹ́jọ nínú irú àwọn ẹ̀kọ́ yìí tó yẹ ká máa kọ́ àwọn ọmọ àáfàá wa Abdullah Nasir Olwan nínú tíra tiwọn náà tẹ́rìbíyàtúlì àwòlad àwọn náà tọ́ka àwọn míì àti àwọn míì nínú àwọn onímọ̀ tí wọ́n kọ ọ̀rọ̀ lórí agbọ́nrin tí à ń sọ yìí ẹ wá jẹ́ ká wo díẹ̀ nínú àwọn nǹkan tí ó máa lọ nínú àwọn ìjókòó tá a máa ṣe nínú ilé kìí ṣe pé ìtàn ìjàpá àti yan níbo òun láàmú sọ́ńbẹ́ bí àṣà ṣe ń gbọ́mọ adìẹ èyàn ọ̀kan àwa ìtọ́kàn wa ni wípé bóò làwọn ọmọ òsè dẹni ọlọ́run bóò làwọn ọmọ òsè di ẹni tó pé bóò ni wọn òsè di ẹni tó jẹ́ pé oore ní ọmọ jáde sí wọn alákọ̀ọ́kọ́ nínú àwọn nǹkan tí ọmọ lọ nínú àwọn ìjókòó yìí òun ni táwọn àáfàá pè ní àtẹ́rìbìyàtú al-ìmánìyà awìtẹ̀rìbìyàtú al-àkọ̀dìyà ìtí ọmọ lọ́nbi eléyìí ni wípé bóò láṣẹ máa ṣàlàyé fáwọn ọmọ àwọn tó ní í ṣe pẹ̀lú àkídà pẹ̀lú ímánì pẹ̀lú gbàgbọ́ òdodo sí ọlọ́run ìgbàgbọ́ òdodo sí ọjọ́ ọ̀kan ìgbàgbọ́ òdodo sí àwọn tírà ọlọ́run ìgbàgbọ́ òdodo sí òjíṣẹ́ ìgbàgbọ́ òdodo sí kádàrá àti gbogbo àwọn nǹkan tó tún jọ bẹ́ẹ̀ lọ ọmọ tá a bá ti fi lé ìrè tó bá fẹ́ ṣe wà bú ọmọ pọ̀ lọ́wọ́n bá àlékè ọlá ó ń rí òun ọmọ yìí mọ̀ péjọ́ ọ̀gbẹ́ndẹ́ àkèyàmọ̀ ń bẹ irú ọmọ yìí yóò lè máa ṣe pẹ̀lú yọ̀ǹda ọlọ́run a máa tẹ̀síwájú ẹ má gbàgbé o àwọn nǹkan wo lọ́yẹ kọ́ máa lọ́nu lé là ń ṣàlàyé lọ alákọ̀ọ́kọ́ nínú ẹ̀ òun la wá ń ṣàlàyé lọ a máa tẹ̀síwájú nígbà tó bá di ní ọ̀la pẹ̀lú yọ̀ǹda ọlọ́run abẹ́lọ́ ilé wa ọlọ́jọ́ jẹ́lé mùsùlùmí ilé ẹ̀kọ́ mufliun high school tó ń so nígbọ̀wé ètò ìwọ́n ní kákéde fún wa wá sí rọmọdọ́ọ̀nù wọn ọjọ́ sátidé kejì twenty seven six òun ni yóò wáyé láago mẹ́wàá nínú ilé ẹ̀kọ́ náà títí òru ọ̀la tẹ́ máa pàdé wa imran ẹ̀sìn islam rasheed hashim abu anas asalaamualeykum wa rahmatulahi wa barakatuh.